الحمد لله الحمد لله الذي امر بالطاعه ونهى سبحانه عن المعاصي واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله خير من اطاع ربه صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله لا جاجر ليا òfin ṣẹ̀ríà tọ́ka sí nínú alukur'an bẹ́ẹ̀ sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá wá ní fasalli li rabbika wanhar máa ṣe salatul eid fún olúwa ẹlẹ́dàá rẹ wanhar kò sì máa gún ẹran léyà rẹ ó wá nínú ẹgbàá ọ̀rọ̀ láti ọ̀dọ̀ anas malik radiyallahu anhu. أني أن النبي صلى الله عليه وآله وسلم ضحى بكبشين أملحين أقرنين ذبحهما بيده وسمى وكبر ووضع رجله على صفاحهما متفق عليه قال النبي صلى الله عليه وآله وسلم أفي أبو مجي تسيكي وجعله فصاتي دودو tí wọ́n sì jẹ àbíwọ́ méjì lórí ó fi wọ́n pa iléyà ọwọ́ ara rẹ̀ ló fi pa wọ́n ó dárúkọ ọlọ́run ọba ó sì ṣe Allahu Akbar ó wá gbé ẹsẹ̀ rẹ̀ ó gbélé ó gbélé àwọn ẹran yẹn ó gbélé wọn mọ́lẹ̀ kótó òdìpó dùn wọn eléyìí ló fi hàn wá pé òfin ṣẹ̀ríà ní ká paléyà ọ̀ wá rí iléyà tí sẹ̀rí àníká pa yìí àwọn májẹ̀mú ń bẹ eléyìí tó ṣe pọ́ gbọ́dọ̀ pé ti ara ẹni tí ó pa àkọ́kọ́ àwọn náà ní alìsílám ẹni tí ó pa léyà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí pípa léyà kò sí sẹ́ni tí ìbá ṣe mùsùlùmí ó wù mí bẹ́ẹ̀ ti ṣe máa pa ẹran léyà lọ́dún yín yẹn èmi náà fẹ́ bá yín pa ọkàn pàpà dànù ni kò sí ládàá kan tó rí gbà tó o ti jẹ́ mùsùlùmí albolóhùn làákùn ẹni tí ó paléyà afẹ́kọ́jẹ́ ẹni tó ti bàlágà kó sì jẹ́ ẹni tó ní làákàyè nítorí pé tó ní í ṣe pẹ̀lú owó ni a sì ní sọ fẹ́ni tí ò tí ì ní làákàyè pé kó mú owó kan jáde bákan náà alistita'a ìkápá owó téèyàn lè fi paléyà kọjá owó tó lé sí téèyàn ń fún níná ní ọjọ́ ọdún ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún owó tó bá lé sí owó tá a kó káàtà láti ná níjọ́ mẹ́rin yìí inú rẹ̀ láti mú tá a fi paléyà bẹ́ẹ̀ ni léyà nínú ẹ̀sìn Islam tí ò bá jágbò a sì jẹ́ ntọ́fara pé àgbò gẹ́gẹ́ bí orúkọ tàbí ògúnfe tàbí màálù tàbí ràkúnmí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe sọ nínú Suratul oni wa likulli ummatin ja'alna mansakan liyadhkuru ismallahi ala ma razaqahum min bahimatil an'am nínú àyà yìí ọlọ́run bá tọ́ka sí irú ẹran tá a máa fi paléyà ó ní yóò jọ kan nínú bahimatul an'am níta sí ń pè ní bahimatul an'am kò jáde kúrò láàrin àgbò bí ewúrẹ́ bí ògúnfe àbí màálù tàbí ràkúnmí àwọn ẹran tá a lè máa fi palẹ̀ yánu torí ẹ̀ téèyàn bá fẹ́ palẹ̀ yá yìí ẹran téèyàn fi pánu torí kọ̀ wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa tàbí àwọn sàhábà rẹ̀ pé wọ́n fi ẹran míì tó yàtọ̀ sọ́kan nínú àwọn oríṣi wọ̀nyí paléyà ètò wa lọ́lá jù òun náà ní ká máa ṣe àgbò ká máa fi paléyà àgbò ẹyọkan ti tó fún èèyàn fún èèyàn ẹyọkan àti fáwọn aráalé rẹ̀ a lè pa àgbò ẹyọkan pẹ̀lú àníyàn pé tiwa ni àti tàwọn aráalé wa yẹ bó ti nínú hadith Abi al-Ansari radiyallahu anhu oníkanu rajulu fi ahdi rasulillahi sallallahu alayhi wa sallam yudhahi bishati anhu wa an ahli baytihi fayakuluna wa yut'imun rawahu ibn majah wa tirmidhi bi sanadin sahih onílàyé anabi sallallahu alayhi wa sallam agbẹ́yọ̀ kan lè yẹn máa pa fúnra rẹ̀ àti fáwọn ará jẹ nínú ẹ̀ wọ́n sì mú nínú ẹ̀ nítorí wọ́n fi tọrọ fẹ́ lómi kó náà orí jẹ eléyìí túmọ̀ sí pé àgbo ẹyọ kan tó o bá ti ra ó tó fún wọ àtàwọn ìyàwó àtàwọn ọmọ rẹ ẹ dìjọ gba ládàá rẹ ó sì tọ́ kí ẹni méjì ọjọ́ pawó pọ̀ kí wọ́n dìjọ ra màálù kan tàbí ràkúnmí kan ní ìbámu pẹ̀lú bó ti ṣe wá nínú ẹgbàá wọ̀rọ̀ Jabir ibn Abdillah radiyallahu anhuma ó ní naharna ma'a rasulillahi sallallahu alayhi wa sallam. عام الحديبية البدنة عن سبعة والبقرة عن سبعة رواه مسلم onílọ́dún Hudaybiya apá màálù ẹ̀yọ̀kan fún èèyàn méje ràkúnmí ẹ̀yọ̀kan fún èèyàn méje ṣùgbọ́n tí ó yọ èèyàn méje lè dáwùjọ pọ̀ kí wọ́n ra ràkúnmí ẹ̀yọ̀kan àbí kí wọ́n ra màálù ẹ̀yọ̀kan ṣùgbọ́n àgbo ẹ̀yọ̀kan èèyàn kan ló gbọ́dọ̀ rà eléyìí yóò mú ni mà pé ìwọ tó fẹ́ pa àgbò fún bàbá rẹ bàbá rẹ ọ̀lágbára rẹ ó sì wọ ọkọ ọ̀rà fún wa ṣàkíyèsí pé wọ́n ti ra tiẹ̀ náà kó tó di pọ́ ọ̀rà fún bàbá rẹ torí jọ̀sìn tó bá wọ wí tó sì bá bàbá rẹ wí ẹni tó tiẹ̀ lówó gan ni jọ̀sìn bá wí yàtọ̀ sẹ́ni tí ò lówó ẹ̀ ìwọ lọ bá wí kìí ṣe bàbá rẹ ìwọ lọ pa kọ́ abùn bàbá rẹ lẹ́ran rẹ jẹ ṣùgbọ́n tó bá lágbára láti pa fún bàbá rẹ wàá kọ́kọ́ yanjú tiẹ̀ náà kó tó di pọ́ ọ̀rà fún bàbá rẹ̀ tó bá wá pé àwọn ọmọ náà fẹ́ ra fún bàbá wọn kọ̀tọ́kọ̀ bó fi ṣẹ̀rí àmú kọ́ ẹgbẹ́ yẹn méjì mẹ́ta mẹ́rin márùn ńlọ́jọ́ dáwó ra àgbo ẹyọ kan èèyàn kan ní ọ̀dà àgbò rà méjì ọ̀rà fún bàbá kan èèyàn kan ní ọ̀dà rà fún. táwọn apaniléyà ó ní ma kì í gbogbo kì í sì ṣe gbogbo màálù bẹ́ẹ̀ ni kì gbogbo àgbò iná àlà lè pa fún léyà tó bá ṣe pé ràkúnmí la bá fẹ́ pa yẹn gbọ́dọ̀ ti pé ọdún márùn ó gbọ́dọ̀ ti pé ọdún márùn gérégé kọjá yìí pé ọwọ́ ọ̀nà ọdún kẹsà tó gbọ́dọ̀ ti pé ọdún méjì gérégé kọjá pé ọwọ́ ọ̀nà ọdún kẹta tó bá wá jẹ́ bọ́yá ewúrẹ́ tàbí eléyìí gbọ́dọ̀ ní sọ́dún kan orúkọ kò gbọdọ̀ dín sí ọdún kan ṣùgbọ́n tó bá ṣe é pé ẹran téèyàn fẹ́ pa àgbò ni ṣùgbọ́n àgbò ta níyẹn kò pé ọdún kan èyí tó dáa jù ní kó pé ọdún kan gérégé tiẹ̀ náà tí ó bá wá pọ́dún kan kárí dájú pé àgbò náà ti rọ yín àgbò tó bá ti rọ yín ó tó láti fi paléya àwọn ẹni tó sì nímà nípa àtọ́jú àwọn àgùntàn wọ́n mà wípé tí àgbo wa ti pé oṣù mẹ́fà síwájú wọ́n ti máa rọ̀ yín torí ẹ̀ ló ṣe jẹ́ pé àgbò tó bá dín sóṣù mẹ́fà kò wọlé ya eléyìí jẹ́ ti àgbò ṣùgbọ́n tó bá yẹ pé ewúrẹ́ ni òrúkọ tàbí ògúnfe kò gbọ́dọ̀ ní sí ọdún kan gbáko eléyìí jẹ́ bá ẹran táwa fi palẹ̀ ya ó gbọ́dọ̀ jẹ́ ẹran tó lálàáfíà kò gbọ́dọ̀ jẹ́ ẹran tó jẹ́ arọ léyìí tó ṣe pé táwọn ẹlẹgbẹ́ rẹ̀ bá ń sáré kò ní lè lé wọn mú àgùntàn sì paléyà kò gbọ́dọ̀ jẹ́ ẹran lójú kan kò gbọ́dọ̀ jẹ́ ẹran tí fojú méjèèjì ríran àgùntàn sì paléyà kò gbọ́dọ̀ jẹ́ ẹran eléyìí tó ṣe pé ń sàárẹ̀ tó ṣe pé gbogbo ẹni tó bá ti rí yóò pè aláàárẹ̀ lẹ́rìn eléyìí àgùntàn sì paléyà ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn kò gbọ́dọ̀ jẹ́ àgùntàn rù tó gbẹ tó jẹ́ pé eegun rẹ̀ hàn gógó síta ni tí ò sí mùdùmùdù nínú eegun rẹ̀ eléyìí àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n ní ká ṣọ́ra fún níbi ẹran iléyà wa tá a pa àkókò wo lápá léyà náà rí àkókò léyà tá a bẹ̀rẹ̀ sí ní pa ẹran ó máa ń bẹ̀rẹ̀ láyìn ìgbà tá a bá parí sọ̀látùl ìdì ni sọ̀látùl ìdì òun là nàbì sallallahu alayhi wa sallam ló sọ àkókò yìí má tá a bá ti parí sọ̀lá àsìkò àti pẹran ti tó lè má mú pa àbí lè má mú ọ̀pá eléyìí ọ̀kan wa ṣùgbọ́n ìtọ́jà ní pé kíni sáà ti parí sọ̀látùl Eid àbá ti parí sọ̀látùl Eid tá a bá ti parí sọ̀látùl Eid àsìkò àti pẹran ti tó torí hadith eléyìí tó wá lọ́dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam tóní man dhabaha qabla as-salah fa innama dhabaha shata lahmin li nafsihi gbogbo ẹnikẹ́ni tó bá pẹran ṣáájú sọláàtúl Eid ọkàn pẹran fúnra rẹ̀ wọ́n fẹ́ jẹ ẹran ni kó tún awọ ẹran míì tí ó pa láti fi ṣe léyà tàbá tí wàá bẹ̀rẹ̀ sí ní pẹran ní ọjọ́ ọdún àyè àti pẹran náà níjọ́ kejì ọdún ìjọ́ kẹtọ ọdún àti ìjọ́ kẹrin ọdún nítorí hadithi Jubayr ibn Mut'im radiyallahu anhu qala nabi sallallahu alayhi wa wọ́n sọ pé kullu ayyami tashriqi dhabhun gbogbo ọjọ́ mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọjọ́ ọdún ọjọ́ ọdún rani torí ẹ̀ ń tí ọba rí tiẹ̀ dú ní ọjọ́ ọdún ó lè dún ijọ́ kejì àbí ijọ́ kẹta àbí ijọ́ kẹrin eléyìí jẹ́ ohun tó fi ṣẹ̀rí àtọ́ka sí alimami ahmed àti Bayhaqi àwọn ni wọ́n gbé àdéhìí jáde gbogbo àwọn ẹni tó sì ń bẹ lọ́nà tó gbà wá wọ́n jẹ́ olódodo tó ṣe é fọkàn tán èwo lọ́wọ́ adéyá jù ní ìgbà tó ṣe pé a lè pẹran iléyá wa lọ́jọ́ ọdún a tún lè pa ní ọjọ́ mẹ́ta tó tẹ̀lé jọ ọdún ṣé pípa lọ́jọ́ ọdún lọ́lọ́lá jù ni àbíjọ́ wò gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith anabi sallallahu alayhi wa sallam wọ́n fi hàn wá níbi tí sàbẹ ti ń ṣàlàyé sàbẹ kan pa ẹran kó tó di wípé wọ́n ṣe sọláàtì ó ní tọ́fà tí mo fi ṣe bẹ́ẹ̀ ó ní pọ́jú òní ọjọ́ táwọn èèyàn máa ń kúndùn ẹran jíjẹ ni tí wọ́n sì tún máa kórìíra ẹran jíjẹ àsìkò tí wọ́n ń kúndùn rẹ̀ lèmi fẹ́ pa tèmi sí ìfẹ́ kó dìgbà tí wọ́n kórìíra rẹ̀ àkọ́kọ́ ọjọ́ ọdún àwọn ti ń di pé kejì ọdún kẹta ọdún ti máa ti tara rẹ̀ bẹ̀rẹ̀ gbé yíyà torí tọ́ inú yóò sì máa pèsè fún mi irú eléyìí jẹ lánàá ni yóò bá di pé gbẹ̀yìn yà bẹ̀rẹ̀ yóò wá di pé ẹran tó jẹun eléyìí tó kúndùn rẹ̀ tó jẹun yóò tún wá padà kórìíra rẹ̀ torí ẹ̀ èmi fẹ́ tètè pa tèmi lásìkò táwọn èèyàn ń kúndùn rẹ̀ ètò ọlọ́lájú òun náà ní kó pa ẹran rẹ̀ ní kété tẹ́ bá ti parí sọ̀látùl Eid gẹ́gẹ́ bó ṣe wá nínú hadithi al ibn Azib wala nabi sallallahu alayhi wa وني أول ما نبدأ به يومنا هذا نصلي ثم نرجع فننحر فمن فعل ذلك فقد أصاب سنتنا ومن ذبح قبل ذلك فإنما هو لحم قدمه لأهله ليس من النسك في شيء متفق عليه قال النبي صلى الله عليه وسلم ولا كنت أقول لوني هنا نقاب آ آ آ بايرا لين قتابة باري صلاة آ بايرا tá a bá ti ṣe sọ láti tán ẹran pípa lọ́kàn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ti ṣe súnà anabi Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá pa ẹran ṣáájú ká tó ṣe solatul Eid ẹran lásán lọ́pa o ọ̀pọ̀ ẹran jẹ ni o kìí ṣe ẹran iléyàtọ̀ lọ ní kọpa alimami Bukhari àti Muslim ló gbà wá kí láwọn ọ̀sẹ̀ ẹran iléyàwó ṣe á jẹ nínú ẹ̀ á bùn yàn nínú ẹ̀ á bùn àwọn aláìní tí wọ́n jẹ́ alábàágbé wa àwọn ọ̀rẹ́ wa á bùn wọn nínú ẹran yìí báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó ní fakulu minha wa at'imul ba'is al-faqir ẹ jẹ nínú ẹ̀ kẹsì fún àwọn aláìní àwọn ẹni tí wọ́n tálákà torí ẹ̀ a nínú àwọn aṣíwájú tí wọ́n ní ẹ̀gbà wọn kan wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ibn Abbas ọlọ́nà mẹ́ta là anabi máa ń pín ẹran léyà rẹ̀ sí yọjẹ kan yóò sì kan lẹ̀ fáwọn aráalé rẹ̀ ìdákanu mẹ́ta ìdákanu mẹ́ta kejì wọ́n ní máa fi ṣe sàrà ìdákanu mẹ́ta yòókù ó máa fi ń ṣe ẹ̀bùn falábàgbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn kan nínú àwọn olùmọ̀ wọ́n ní ẹgbàá wáyẹn wọ́n lọ fẹsẹ̀ rinlẹ̀ nígbà tí àwọn míì tí wọ́n sì ń wò pé rárá o kò fẹsẹ̀ rinlẹ̀ rárá ṣùgbọ́n wá ọ̀dájú pé apá kan nínú àwọn aṣíwájú rere àwọn máa ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ìtún alánàbì sallallahu alaihi wasallam ń ṣe bẹ́ẹ̀ ó ní ìyapa ẹnu wà lórí rẹ̀ torí di ẹlẹ́ ilé ìjẹ́ bẹ́ẹ̀ pé ẹran iléyà rẹ ìwọ jẹ nínú ẹ̀ ìyàwó rẹ jẹ nínú ẹ̀ wàá fi ṣe sàrà nínú ẹ̀ wàá bùn yàn lẹ́bùn nínú ẹ̀ sá lè kó ẹran iléyà pamọ́ bẹ́ẹ̀ ni a pamọ́ fúngbà pípẹ́ a pamọ́ kò bá ṣèṣe pé ẹyán ni ló ṣe pẹ́ kò bá ṣèṣe pé ẹkọ sínú fírísà náà ni gbogbo ọ̀nà yòówù kẹfì lè kó pamọ́ kò sì ń tó burú mbẹ́ torí pé kíni wọ́n bí Àìṣà léèrè títí ìgbà wo lẹ́ẹ̀ máa jẹran léyà ó ní à ọ̀sẹ̀ á máa rí kọjá tó ṣe pé lẹ́yìn léyà á tún máa wá ojúgun ẹran á tún máa pọn la kí ló mú yín máa ṣe bẹ́ẹ̀ kò sàdédé jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní ijọ́ mẹ́ta gbáko kọ̀ wá nílé anabi sallallahu alaihi wasallam rí tààrí búrẹ́dì àtòmí ọbẹ̀ jẹ subhanallah ìyẹn ni pé ẹran iléyà tá a pa òòrè ńlá ni a máa wá sọ ẹran rẹ̀ níbẹ̀rẹ̀ anabi sallallahu alaihi wasallam fún wa láti kó ẹran iléyà pamọ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Burayda radiyallahu anhu wala anabi sallallahu alaihi wasallam sọ yìí pé kuntu nahaytukum ani dèkọ́rì luhumil adahi fawqa thalathin. فأمسكوا ما بدا لكم رواه مسلم tẹ́lẹ̀ mo ti kọ̀ fún yín láti máa kó ẹran iléyá pamọ́ o tayọ ọjọ́ mẹ́ta mo ti kọ̀ fún yín láti máa kó ẹran iléyá pamọ́ tayọ ọjọ́ mẹ́ta nísìn ẹ kó pamọ́ fún iye ìgbà tó bá wù yín. káwá wò ìpè ẹni tó bá bá wa sá yẹn ẹran ní ọjọ́ ọdún bóyá alápàtà àbáwọn alábàágbé wa àbẹ́nìkẹ́ni tó bá bá wa sá yẹn ẹran iléyá àgbọ̀dọ̀ fún ní nǹkan kan nínú ẹran iléyà wa gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ lórí iṣẹ́ tó bá wa sí o kọ̀tọ́kọ̀tọ̀ ọ̀nà nínú òfin ṣẹ̀ríà kọjá pé nǹkan kan nínú ẹran iléyà wa láti máa sanwó sẹ́ fún ẹni tó bá bá wa pa ẹran iléyà wa á fún lówó sẹ́ rẹ̀ lọ́tọ̀ tó bá wa wù wá láti bùn ní nǹkan nínú ẹran yẹn kò burú ká tún bùn kọ́ máa jáde kún lórí owó sẹ́ tó gbà ọ̀tọ̀ lọ́nà tẹ́ràn yẹn ó rìn ọ̀tọ̀ lọ́nà tó wọ́ sẹ́ ọgbà kí wá sí pé hàn máa kó lè lọ kó máa jó owó sẹ́ẹ̀ rẹ̀ tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ sẹ́ lọ́run torí kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá wa pé ká tà kankan nínú ẹran léya kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run bá pé ká tà kankan nínú ẹran léya ó wà nínú hadith ohun tó tọ́ka wípé sóò ní ta ẹran léya rẹ̀ kò túmọ̀ sí pé títà wọ́n ní ṣé o ò ní fi ẹran léyà rẹ̀ ṣe sàárà ìtumọ̀ rẹ̀ nù gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith ìgbẹ́ nìkan wọn nu mọ́sálásí anabi sallallahu alaihi wasallam ti parí sọlẹ́ anabi wọn sọ fún àwọn sábẹ́ pé man yattajiru ma'a hada tálẹ́ni tó ṣe pé yóò bẹ léyìí dówó pọ̀ ta ló fẹ́ tajà fẹ́ léyìí kí ló wàá tà fún kò sí ní tó tà fún ìyẹn ni pé tálẹ́ni tó pẹ̀lú rẹ̀ ṣe sọlẹ́ tó ní òfin ní ládàá pẹ̀lú ẹ̀ tani ó ṣe sàrà fún ìlànà bí gbà lérò mẹ́ẹ̀ àwòrán tá nǹkan kan nínú ẹran wa ìbá àjáwọ́ rẹ̀ ìbá jẹ́ owó rẹ̀ ìbá jẹ́ pátákó ẹsẹ̀ rẹ̀ ìbá sì jẹ́ ohun yòówù nínú oríkèé ara rẹ̀ kọ̀tọ́ pípé ká ta nǹkan kan nínú oríkèé ara ẹran iléyà wa ẹnìjọba apaléyà gẹ́gẹ́ bá ti ṣàlàyé nígbà tí oṣù Dhul-Hijjah bá ti wọlé oṣù Dhul-Hijjah eléyìí tó ṣe kó di mẹ́fà lónìí tí oṣù yìí bá ti wọlé kọ̀tọ́ kí gbogbo ẹnìjọba apaléyà kìí ṣe dandan pa àti rí tá a sì paléyà kìí sì ṣe dandan pa àti rówó tá a sì rà ọwọ́ pa gbèrò pápá yẹn a gbọ́dọ̀ tún gé nǹkan kan nínú ìkànnà wa mọ́ a gbọ́dọ̀ mú nǹkan kan nínú ara wa mọ́ a sì gbọ́dọ̀ gé nǹkan kan dànù nínú awọ ara wa mọ́ gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith láti ọ̀dọ̀ Ummu Salamata radiyallahu anha igba anabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha dakhala وعند أحدكم أضحية يريد أن يضحي فلا يأخذن شعرا ولا يقل ولا يقلمن ظفرا وفي رواية فلا يمس من شعره وبشرته شيئا رواه مسلم تسود الحجبة وليو تاني كان يس ننجو في سباليا تسيك برولاتي باليا كبرا منك كان ينون على رماو كسي برا كينك كان ينون على رماو nínú riwaya mi kò tí ẹ gbọ́dọ̀ gé nǹkankan nínú awọ ara rẹ̀ barakallahu li wa lakum fil qur'an al-azim wa nafa'ani allahu wa iyyakum bima fihi min al-ayati wa dhikr al-hakim aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu innahu huwa al-ghafurur rahim. الحمد لله واشهد ان لا اله الا الله وحده لا شريك له الملك الحق المبين واشهد ان نبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله Ibadallah dájúdájú pípa ẹran léyà ẹ̀rí tó múnádóko tọka sí pípò náà lọ́gàjù nínú sẹ́ẹ̀rí téèyàn lè ṣe lọ́jọ́ ọdún òun lọ́gàjù nínú àwọn ẹsẹ tó ní ládájù ilé ìtọ́ yẹ gbogbo mùsùlùmí ó sojú kòkòrò láti rí pòun ṣe tọ́ba di lọ́jọ́ téèyàn bá lánìyàn pòun fẹ́ ṣe ọlànà kó sínà fún un nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó máa ń lànà kẹrù rẹ̀ lópin ìgbà tẹ́rù ọba tí ìjà kàn lópin ìgbà tẹ́rù ọba tí ìsọ̀rì tínú ìwọ náà tó ọba fẹ́ ṣe o lè ṣe torí pé ọba tí boni láṣìírí lè bò náà láṣìírí ṣùgbọ́n tó ọba ní nínú àníyàn ṣùgbọ́n tó ọba ní nínú àníyàn àsìkò tí àṣírí rẹ̀ bá bò sí nígbà tí o ti sí nínú àníyàn tiẹ̀ ikú ọ̀pẹ̀ràn àléyá ohun tó súnmọ́ òun náà ni wípé ó lè kùnà láti pa ẹran àléyá yìí ohun tó súnmọ́ onípò lè kùnà láti pa ẹran àléyá yìí ṣùgbọ́n nígbà tá niyẹn bá ti dá ohun tó rọrùn pátápátá gbáà ni pé nígbà tá sírí rẹ̀ bá bò kí wọn náà ṣe bẹ́ẹ̀ kò sí nínú ìlànà òfin ṣẹ̀ríà kò sì sí nínú ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam pẹ́nìkan ò ní paléyà ṣáájú kó tó di kó ṣe hajj àbẹ́nìkan ò ní paléyà ṣáájú kó tó di kó fẹ́yàwó rárá o iléyà pípa ó ní í ṣe pẹ̀lú owó ìkápá ẹni tó lọ́nà bá ti fún ní kápá àti ṣe bẹ́ẹ̀ kọ́ máa ṣe lọ ni kò ní ìdí kó yìí pé àfi tí mo bá ṣe hajj náà kò sì ní ìdí kó yìí pé àfi tí mo bá gbéyàwó náà. nítorí pé ìjọsìn ni eléyìí tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú pọ́ lọ sí hajj àbó tí ì hajj wọn náà gbìyànjú láti jọ́ kan nínú ẹni tí ó ṣe ọjọ́ ń lọ lórí tiẹ̀ náà ńgbà wo ló tó ṣètọ́ lọ. ẹran iléyà pípa kìí ṣe pé túláàsì lálágbọ́n òun náà lọ́gbọ́dọ̀ jẹ́ lọ́dọọdún nígbà tó ọmọ pọ̀ ọ̀rọ̀ náà rẹ̀ kò sí ààyè rẹ̀ fún ọ kò sí bó ṣe lè ṣe pa ìsìláàmù kọ́ kò sì pé kọ́ ọjà ń béèyàn kò sì pé kọ́ ọ lọ fi iwájú ilé ẹnìkan ṣe bùgbé kọ́ ọmọ wa sọ àtiwọlé àtàtijáde rẹ̀ nítorí kó lè bàa fi ẹran léyà kó lè bàa fi ta ọlọ́rẹ̀ ẹ̀sìn la fẹ́ ṣe àbùrọ̀ wa sọ̀rọ̀ ẹni tó ń bára nítorí pé àwọn ẹni tí wọ́n bá ní pẹ̀ràn léyà eléyìí ò sí nínú tí Islam faramọ́ ó ní í ṣe pẹ̀lú agbára ni ẹni tí ó bá sì ti lágbára ọlọ́run bò ní bí léèrè ọlọ́run bò ní bí léèrè lẹ́yìn náà ó ti rí pa lọ́dún yìí orí pa lọ́dún tó kọjá orí pa nídùn ta orí pa nídùn rin ọ̀nà wá sísun ọlọ́dún yìí ọ̀sẹ́lọ̀ kò nídìí kọ́ ọmọ sáká ọwọ́ adi kí wọ́n wọ délé wọn ọ̀bọ ọmọ gbogbo ibi tí wọ́n bá wọ sí wọn ò rí ọmọ oníkúyájẹ̀sìn lọ́wọ́ apara rẹ kọ́ nítorí pé òróró pẹran léya kẹ́là nítorí pé ọlọ́run ọba tó fún ọ tẹ́lẹ̀ òun náà ni ò fún ọ lẹ́tẹ̀ yìí ọlọ́run sì lè fún ọ lẹ́ẹ̀mí torí di eléyìí àdúrà pọ̀ bí òní sílẹ̀ ńgbà kan àdúrà ni ṣùgbọ́n èyí tó ṣe pé ó lè ṣẹlẹ̀ torí pé kìí ṣe pé tá a bá ṣàdúà dandan náà ni kí gbogbo àdúà máa gbà rárá tọ́bẹ̀ bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ nánu ìgbà tó ṣe pé ìwọ tọ́bẹ̀ rẹ ṣẹlẹ̀ ìwọ náà ò tí ṣẹlẹ̀ kò sí wàhálà ó lè lànà kú ọ nígbà míì kò á nídìí fún yàn lẹ́ran ìwọ lọ́wọ́ gbẹran tó wá fi ronú burúkú para rẹ tó da rẹ tí èsì tiẹ̀ síra rẹ lára torí pa arówó paléyà arówó paléyà kẹlà bẹ́ẹ̀ náà ni tó bá wá ṣẹlẹ̀ ìpé èèyàn ò lówó lóòótọ́ ṣùgbọ́n lọ́nà kò lówó ọlọ́nà ọlọ́nà ẹni tó lè yá lówó láti fi paléyà ó sì mà wí pẹ̀lú ògùn ọlọ́run pẹ̀lú ògùn ọlọ́run àti sanwó yìí padà kò ní láriwo lọ kò sì ní fa wàhálà kò gbóró nínú òfin ṣẹ̀rí àpékọ́ yáwó sí i kò burú pé kọ́ yáwó ṣe ṣùgbọ́n gbàtà bá ti mara wa ike tá a bá ti yáwó ìgbà náà lọ́mọlúwàbí wa máa gbàtà bá fi rówó yá lọ́mọlúwàbí wa máa tá a bá ti yá tán ìgbà náà wọ́n rí second phase nípa wa pé àṣọ máa ta ni àṣẹ wílígánsì ni a tá a bá ti mara rẹ bẹ́ẹ̀ má yáwó má yáwó ṣe léyà o torí ńgbà tí ó wá di pé ibi ọ̀bẹ ti bẹ́ su ibi ọ̀bẹ ti kú gbogbo ìròyìn rẹ̀ làwọn èèyàn gbọ́ ńgbà tó bá kan kọ́ sanwó lówó tó bá rí bẹ́ẹ̀ má wulẹ̀ yáwó. tó bá adijọ́ àràsá eléyìí tó ṣe pé pẹ̀lú ògo ọlọ́wọ́n bá wa ọjọ́ náà yọ wáyé ní ọjọ́ àtìní tí ń bọ̀ yìí kì í sọ̀la kì í sọ̀túnla ìjọ mẹ́rin tí ń bọ̀ yìí òun náà ni ó jẹ́ ọjọ́ àràsà ọjọ́ ńlá lọ́jọ́ àràsà òun náà lọ́jọ́ tó ga jù ní ọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọjọ́ yìí iná lójú máa ń ti àṣetán nìjù kò sí ọjọ́ tí ojú máa ń ti àṣetán bí ọjọ́ àràfà bẹ́ẹ̀ sì ni nǹkan kan lọ́fà tójú ti ọ̀daràn rẹ̀ bí bí ó ti ṣe máa rí i pé ọlọ́run ẹlẹ́dàá wa ń bọ́kun kúrò lọ́rùn àwọn ẹni tí ó bá jọ máa ná pé wò ní má wò ní má wò ní má àṣetọ́nù ni lè má mú ṣe lérò ọmọ ọmọ bá a pé ti rí tí wọ́n sì fẹ́ kókúta bóun báyìí torí ẹ ọjọ́ ńlá lọ́jọ́ àràsà láti àárọ̀ ọjọ́ àràsà yẹn tá a bá ti ṣe sọ̀láàtì fẹ́jìr lásùbà láti bẹ̀rẹ̀ sí máa wí gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd láti ẹ̀yìn àsùbà àjọ àràsà láti bẹ̀rẹ̀ gbólóhùn yìí a tún wí àwì lẹ́yìn Maghrib àwì lẹ́yìn Isha àníyéwì bẹ́ẹ̀ ní ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún ọjọ́ kẹrin ọdún tàbá ti parí sọ̀látùl Asr tàbá ti wí ìgbà náà lọ tán Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd tàbá ti wí lẹ́ẹ̀kan lẹ́yìn gbogbo sọ̀látù. eléyìí ò jẹ́ bẹ́ẹ̀ ẹ sì ti mà igbó gbogbo ọjọ́ mẹ́wàá ìwáyìí àti sọtẹ́lẹ̀ náà ipá àǹfẹ́ ká máa wí gbólóhùn yìí ní gbogbo ìgbà ní ọjà ni nínú mọ́sálásí ni nínú ilé wa ni a máa wí eléyìí ní gbogbo ìgbà yàtọ̀ sí ìtí ọ bẹ̀rẹ̀ lẹ́yìn gbogbo sọ láti kọ̀ọ̀kan láti àárọ̀ ọjọ́ àràfà a máa wí a sì máa gbóhùn sókè ìsìnkú a máa wí ṣùgbọ́n àwọn tó ń dá tiẹ̀ wí mo ti gbàgbé màá fi rántí lọ́nà tó ṣe pé ẹni ti fọ́nú fọ́ra yóò fi tají so eléyìí a máa wí ní gbogbo wa allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahi alhamd gẹ́gẹ́ bí àwọn sáré bíi ibn umar abu huraira radiyallahu anhum bí wọ́n ti ṣe máa ṣe tó ṣe pé tí mẹ́wàá àkọ́kọ́ oṣù zalhijjah ibà ti bẹ̀rẹ̀ wọ́n máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde tí wọ́n máa wí káwọn èèyàn lè máa pé ń yẹ káwọn máa wí nìyẹn ẹ jẹ́ ká àánú múra sí wíwí rẹ̀ àti tá a máa wí gbogbo gbà àti tá a máa wí lẹ́yìn sọ̀làwàt ẹ má jẹ́ agbẹ́yìn níbi wíwí rẹ̀. ní ọjọ́ àràfá yìí à ń ṣe ká pọ̀ ládùúgbà pípọ̀ nítorí pé ọjọ́ ńlá ni anabi sallallahu alayhi wa sallam oní khayru du'a du'a yawmi arafa wa afdalu ma qultuhu ana wan nabiyyuna qabli la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àdúrà tó lọ́lá jù òun náà làdúrà jọ àràfà èyí tó wá lóore jù tèmi àtàwọn ànábì tó síwájú mi sọ níjọ àràfà òun náà ní la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir gbólóhùn yìí àwa náà máa wí níjọ àràfà bó tilẹ̀ jẹ́ pàwọ̀ lọ sí hajj ṣùgbọ́n àjọ àràfà ó ẹni tó lọ sí hajj àtẹni tí lọ sí hajj oore rẹ̀ kọ́ lọ́wọ́ bó fi ṣe gbogbo wa níbikíbi tó bá wà wàá máa ṣàdúrà yẹn àdúrà ju àràfà nù. la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir gbólóhùn tá a máa wí nìyẹn ní ọjọ́ àràfà kọ̀ wá tọ́ súnà àdádálẹ̀ ni o káwọn lọ péjọ sínú mọ́ṣáláṣí lọ́jọ́ àràfà yẹn káwọn náà là ń sá àràfà àràfà kí ni wọ́n ń eléyìí àdádálẹ̀ ni. tọ́ tó bá wá dọjọ́ eléyìí tó ṣe pé ọjọ́ ọjọ́ àtàlátà ti ń bọ̀ yìí ìjọ márùn tó bá díjọ́ ọdún à ń ṣe káwọn mùsùlùmí wọ́n tètè máa yára láti lọ sí eid káwọn mùsùlùmí ó yára láti lọ sí eid pàápàá jùlọ ní ọdún iléyà a sì ń fẹ́ ká má lọ solatul eid lára ká tètè ṣe nítorí pé àwọn ẹni tí ó pẹran ẹ rí i pé wọn ò ní jẹ nǹkan kan ní ìbámu pẹ̀lú lànà anabi wa sallallahu alayhi wa sallam ní ọjọ́ ọdún yìí títí tí wọ́n fi darí eid ìgbà tí wọ́n bá darí eid àkọ́kọ́ tí wọ́n kọ́ jẹ yóò jẹ nǹkan kan nínú ẹran wọn tí wọ́n fẹ́ pa fún léyà torí ẹ̀ láàṣì gbọ́dọ̀ sí sọ̀láàtùl eid àgbọ̀dọ̀ sí falẹ̀ lọ́jọ́ ọdún léyà yìí anabi sallallahu alayhi wa sallam nínú hadithi albara ibn azib eléyìí tá a wí ṣáájú ó ní inna awwala inna awwala ma nabda'u bihi yawmana hadha an nusalli àkọ́kọ́ nta àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ ọjọ́ wa lọ́jọ́ ọdún léyà òun náà ní ká kọ́kọ́ ṣe sọ̀láàtù àkọ́kọ́ nǹkan lọ́jọ́ ọdún léyà ẹ̀rí àkókò sọ̀láàtù léyà ó máa ń wọlé ní kíá bá ti yọ tó gbéra sókè díẹ̀ tóòrùn bá ti yọ tó gbéra sókè bí àpèjúwe ní ìsìn kápó yọ nílùú wa láago méje kù kápá aago méje àárọ̀ ó kù kọ́tà yọ a jẹ́ pé àkókò léyà ó ti tó láago méje kù ṣẹ́jú márùn aago méje àárọ̀ kù ṣẹ́jú márùn àkókò léyà ti tó dábàá yára kí léyà láti gbà ń lọ ó ti yẹ ká ṣe léyà wa bí bá wa ká ẹ pé aago tó bá sì pẹ́ wa kápẹ́ bọ́yá aago mẹ́jọ àmọ́ màá dúró dago méjìlá àmọ́ dúró dago kan ẹnìkan ò tí ì dé òun là ń dúró dè pé kí ni. torí ẹ̀ léyà tá a bá fẹ́ ṣe sọ́lá ká tètè ṣe kí kálukú padà sílé wọn kó lè tètè lọ mójútó ètò ẹ̀ kó mójútó. a sì ń fẹ́ ní ọjọ́ léyà yìí kọ́mọ̀jẹ̀ yìí pé tó bá ti parí sọ́lá ta ìparí sọ́lá oníkálukú wo túlẹ̀ àní ṣe sùúrù láti gbọ́ kútúbà kèsì kí wọ́n fẹ́ bá òfurufú sọ̀rọ̀ ìwọ àtẹ̀mí náà ni wọ́n fẹ́ bá sọ̀rọ̀ ká ṣe sùúrù ká tẹ́tí gbọ́n tí wọ́n bá bá wa sọ káwọn ẹni tí ó sì máa ṣe kútùbà eid káwọn náà lọ páyọ Ọlọ́run kí wọ́n rí i pé táwọn ń báwọn èèyàn sọ ọjọ́ tí à ń ṣe ọdún léyà là ń ṣe àwọn tó rọ̀ mọ́ ìdájọ́ ẹran lóríṣiríṣiríṣi àti bá a ṣe pa àti bá a ṣe pin sáwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ìmáàmù ti bá ń ṣe kútúbà sáwọn èèyàn ní eid kó ṣe kútúbà tí ọjọ́ bẹ́ẹ̀ kó wá mẹ́nu bà gbogbo nǹkan míì tó jẹ mọ́ ìgbésí ayé mùsùlùmí ní ṣókí ṣókí ṣókí ṣókí ṣókí kẹ́ẹ̀ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ti máa ṣe. èsì pé kọjá pọ́dún là ń ṣe àmọ́ wá sọ̀rọ̀ ọkú àbọ̀dún là ń ṣe àmọ́ wá sọ̀rọ̀ nǹkan tí ọjọ́ ra wọn àmọ́ sọ̀rọ̀ wọn ń sòkú ní eid pé kíni so ntọ́ jẹ mọ́dún iná ilẹ̀ máa báwọn èèyàn sọ ntọ́ jẹ mọ́ ntọ́ àti ntọ́ jẹ Islam láti láti pilẹ̀ dópin ní ṣókí ṣókí ṣókí iná ilẹ̀ báwọn èèyàn sọ so eléyìí jẹ báwọn ká má dìde sá lọ ká má dìde sá lọ ká ṣe sùúrù ká tẹ́tí gbọ́ káwọn tí ó sì ṣe kútúbà náà kí wọ́n rọ aṣẹ ní ṣókí lọ́bẹ̀ oge kọ́ má jẹ́ pé àwọn àjòkò wákàtí mẹ́ta kútúbà ò tán tẹ̀mọ̀ káwọn èèyàn ó dìde. bákan náà nínú àwọn nǹkan tó ti yẹ ká mójútó níjọ́ ọdún òun náà ni pé má ṣe pẹran léyà rẹ ṣáájú sọláàtù làìd má ṣe pẹran léyà rẹ ṣáájú sọláàtù làìd torí ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam tó ní man dhabaha qabla as-salati falyu'id makanahu ukhra muttafaqun alayhi ẹnikẹ́ni tó bá pẹran léyà tiẹ̀ ṣáájú sọláàtù làìd kọ́pà mí ìdípò rẹ̀ ẹ̀rọ pé kúkáká la fi rówó pa ẹ̀yọ̀kan tá a pa tá a pa lásìkò tásìkò tí ì tó wọ́n tún wá lọ́ọ́ pa mí ìdípò rẹ̀ mo lọ́wọ́ rẹ̀ sí torí rẹ̀ ká ṣọ́ra fún gàràjé ká ṣọ́ra fún àṣejù má pẹran aléyà rẹ̀ síwájú sọlátul Eid ẹnìkan á béèrè ó ní nílùú táwọn wà sọlátul Eid kì í sáàyè kan ni wọ́n ti ń ṣe àyè tí wọ́n ti ń ṣe sọlátul Eid ó pé gba ó pé gbẹ̀rún ibo ni kó wọ́n ṣàkíyèsí nígbà tó ń bá fẹ́ pẹran aléyà mọ́sálásí èwo àyè ni kó wọ́n ṣàkíyèsí pé wọ́n ti ṣe sọláàtì torí pé àwọn kan ti parí sọláàt àwọn kan ò tiẹ̀ tí ì mọ̀ pé àwọn ò ṣe sọláàt èwo ni káwọn wò ṣé mọ́sálásí tó ti pẹ́ jù ń lu ni sáyé ìdì tó ti pẹ́ jù ń lu ni àbí èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ àbí ibi tó ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyè tí wọ́n ti ń ṣe ìdì kò ju ẹyọ kan lọ ní gbogbo ìlú àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni láyé Abubakar bẹ́ẹ̀ ni láyé Umar bẹ́ẹ̀ ni láyé Uthman títí tó fi dáyé Ali ibn Abi Talib radiyallahu anhu òun ló wá dá ìdí ẹlẹ́ẹ̀kejì sílẹ̀ láyé kan tí wọ́n ń pè ní al-Jabiyah tó bá sẹ̀ẹ́dì tán fáwọn èèyàn níbi tí wọ́n ti máa ń sẹ̀ẹ́dì ní Kúfà yóò tún wá lọ sí Jábíà yẹn yóò tún lọ sí ìmáàmù fáwọn mùsùlùmí tó tún wà ń bẹ wọn ló jìnnà gan síbi tí gbogbo mùsùlùmí máa ń péjọ sí àwọn mùsùlùmí yóò tún wá wà ń bẹ wọn máa retí tó bá parí sọ láti bí yóò tún lọ sèyún lèmọ́mù lè ṣe ń bì kó tún ṣe ń bomi tó ṣùgbọ́n lónìí ìdì tiwa ti wá pọ̀ jù ìdì wa ti pọ̀ jù láwọn àdúgbò kan láwọn ìlú kan tíyẹn bá ń bọ̀ tíyẹn bá ti kọjá díẹ̀ báyìí ẹ rí ìdì kan lápọ̀ tún kẹtó tún gbé kẹtó gbèsè lẹ́yìn márùn ẹ tún rí ìdì kan lápọ̀ òsì tẹ bá tún rìn síwájú díẹ̀ ẹ tún bá àwọn kan tó tún pé lọ pa náà tún ṣe ìd subhanallah kí ló dé tí ìdì ṣe pọ̀ báyìí kí ló dé tí ìdì ṣe pọ̀ báyẹn ẹ sì wá máa rí gbogbo ìdì kọ̀ọ̀kan náà àwọn ìdì yẹn ó lè mẹ́tò sáfún méjì àbọ̀ méjì àbọ̀ lọ sọ́dà bẹ́ẹ̀ ṣé wọ́n ní ká jáde níjáde tí ó pọ́n wa lé ni àbí jáde tí ó tẹ̀ wa ìjáde tí ó pọ́n wa lé ni kí ló fi dàbí ká pé gbogbo mùsùlùmí ìlú yìí àtújáde láti ìdì kan náà á ẹ̀rọ bọ̀ tọ́ lọ ṣé wọ́n pọ̀ tó báyìí àmọ́ kóńkó jábélé ẹ̀yìn gba àwọn kan ọ̀rá gádà àwọn kan àwọn bọ́ sí òkè muslim àwọn kan ní sùkú adití ó di mélòó ó di mẹ́ta lójú kan náà àwọn kan àwọn tó lọ sí tiwọn ní kókó jábélé ní sùkú kan tó ṣe pé téèyàn bá ń lọ sí sùnsùn àwọn náà tún kóra àwọn jọ bẹ́ẹ̀ ìdí táwọn nu àwọn olè nìkan máa pawó máwọn lá owó torí owó ìdí wa di kélekèlé. Kele ó di kelekele subhanallah kọ́mọ dábẹ́ o kò dábẹ́ àmì pé kò sí mà ní ìfẹ́ ẹnu ń bá àwọn èèyàn jà ìfẹ́ ẹnu ń bá àwọn èèyàn jà ìdí ẹyọ kan lọ́yẹ kọ́ wà kọ́ wá pé ẹni tí wọ́n ń ṣe ìdí ẹyọ kan kò dángájíá tó kò ní mà fàtí àgàn kò máa ké kí ló burú kí gbogbo wọn ta kò pé kí á lè máa lọ ṣe ìdí nbìkan náà ìwọ step down àbí ẹ̀kọ́ ni kálí bá a máa ṣe ìdí nìkan náà wọ́n step down kílè yóò ṣe ìdí fún wa torí kọ́rọ̀ mùsùlùmí ó lè bá a ṣe kíni kó lè bá a ṣọ̀kan so eléyìí ni ti islam fi kọ́ wa jama àmọ́gbà tó ti wá di kónkó jábélé bẹ́ẹ̀ ntí kálukú ọmọ àṣàkíyèsí òní pé sí wọ́n ti ṣe ìdí ibi tí wọ́n ti ń ṣe sọ́láàt finish ibi tí wọ́n ti lọ́ọ́ ṣe ìdí sí wọ́n ti ṣe ìdí ń bẹ àbí wọ́n ti ṣe ìdí alhamdulillah tẹ́ ẹ bá ti ṣe ìdí tiyín kọ́ ọmọ ṣe kíni kọ́ ọmọ lọ lé kọlọ pẹran léyà rẹ lẹ́yìn tó bá gbọ́ kútúbà tán tán bá ti parí sọlẹ́ kèsì tí ìmáàmù bá ti pẹran ẹ kíyèsí o sẹ́wọ̀n pé ń bomi tí ìmáàmù bá tún pẹran tán ó tún gbọ́ bí ó kése pèsè rẹ jẹ́ pé kìnnì lódodo anabi muhammad sallallahu alayhi wa sallam níbi tí ó ti ṣe sọláàtì lẹ́ẹ̀d ló ti máa ń pẹran ṣùgbọ́n anabi ọ̀sọ́ ipe ẹ dúró kẹ́ ẹ wò pé mo ti pẹran náà kẹ́ ẹ tó pa tiyín ìmáàmù malik rahimahullah òun lọ gbọ́ yé bẹ́ẹ̀ ipe ń gbà tán lẹ gbọ́dọ̀ pẹran àfilẹyìn sọláàt ajẹ pé wọn ní ẹ má pẹran nu illa ba'da dhabhil imam àfilẹyìn gbà tí imam bá pẹran ṣùgbọ́n kò sẹ́ẹ̀rì kanú hadith tó tọ́ka sí pé ba'da dhabhil imam torí pé imam lè rẹran pa ó lè má rẹran pa lọ́dún tí lè má mọ̀ bá rẹran pa bó láti àṣe sáàdà tiwa dúró ni imam lẹ́ran tó fẹ́ pa wọ́n mú ẹran wá sí eid ṣùgbọ́n subhanallah kó tó di pápá ẹ̀ sọ́lá ẹ̀rẹ́ ti jákùn gbogbo wa wá wá àárín mú ẹ̀dá kúnbọ̀ láti ṣe lọ́dún náà so nítorí di eléyìí ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ntọ́ rọrùn lẹ̀sìn ọlọ́run ọba máa di àwọn òfin má ó rọrùn fún alátìmọ̀pá ti ṣe sọ́lá ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà ní ọmọ rọrùn fún lè mọ́mú náà láti pẹ̀ràn léyà torí súnà ọlọ́ọ̀ni ẹni tó ní lọ́dún ìlémọ́ ní lọ́dún míì a sì rí nínú òfin ọlọ́run wọn lọ sọ pé ẹ̀yin jẹ mọ́ o ẹ dáwó rẹran sún lè máa mú o kó lè bá ṣe kó lè bá ṣe ṣàpèjúwe wájú yín pé bẹ́ẹ̀ sì pẹran pé kíni gbogbo lè máa mú tí ọba ti dówó tiẹ̀ ní ọlọ́run ọ̀bẹ̀ yín pé kẹ́ ẹ dáwó fún un àwọn bòmíì tí wọ́n ń dá yídì ilẹ̀ lóríṣiríṣi ojoojúmọ́ yìí àkọ́kọ́ tí wọ́n mọ̀ kọ́kọ́ máa gbégbá rẹ̀ ká onípẹ́ ẹ̀dáwó tá a sì rẹran sún lè máa mú wa o kójú ọmọ ti wá o ẹ̀dáwó ah, ah, nígbà tí èsì pé ìṣẹ́nu lẹ̀ ń bá ká ẹ̀yin náà ti mọ̀ pé ìṣẹ́nu ni kójú ọmọ ti wà torí tó máa ń pé ìdí tẹ̀sí ọba bá mu kí ni túmọ̀ kójú ọmọ ti wà kálukú ọlọ́pẹ́ ẹran lé lè má mú ọ̀lágbára ẹran lọ́dún yìí kí ni máa tìyàn lójú mbẹ kò sí tó tìyàn lójú mbẹ so eléyìí jẹ́ báwọn tọ́ káwá pẹ̀ràn wa tá a bá ti délé ẹni tó wá tó pẹ̀ràn iléyà kìí ṣe dandan o ní pé nǹkan pàtó nǹkan kan ẹran rẹ lọ́kọ̀ọ́kọ́ jẹ ohun yòówù tó bá lè jẹ nínú ẹran o kó pé fi tẹnu ọ̀wá rówó pẹran ọ̀wá lọ dúró ti àwọn ẹ̀tọ́ pẹran pé ẹ dákun ẹ bá mú nǹkan kan kémi náà kọ́kọ́ fi tẹnu pé kíni búrẹ́dì àtẹ̀wà wà kankan jẹ́ ń tiẹ̀ torí pé so eléyìí jẹ́ báwọn islam ò fẹ́ kéèyàn máa tọrọ àbùkù ńbẹ́ńbẹ́ wàláì tí wọ́n bá fún yàn àbùkù ńbẹ́ńbẹ́ kátó wá pé tí wọ́n bá fún yàn so eléyìí jẹ́ báwọn. à ń fẹ́ pé lọ́jọ́ ọdún kéèyàn wẹ̀ alhamdulillah ọ̀pọ̀lọpọ̀ wà nínú wa tó ṣe pé ojoojúmọ́ làwọn máa wẹ̀ àwọn tó máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ wà ó sì ń bẹnu àwọn tí ì wẹ̀ àfijọ́ tinú wọn bá dùn jẹ́ kínú rẹ̀ ó dùn jọ ọdún kọ́ wẹ̀ torí kò ní dá akramakumullah kẹ́ni kó jókòó sẹ́gbẹ́ yẹn ní eid kọ́ máa ṣe báyìí sẹ́mi kẹ́yìn máa máa wò pé ń bo nìkan ti ń bo nìkan ti ń rùn òní lọ́jọ́ ọdún torí rẹ̀ kọ́ wẹ̀ tó máa wẹ̀ wàá wẹ̀ pẹ̀lú àníyàn pọ́n wẹ́wẹ́ eid kò lè bá àgbàládá abdullahi bin umar radiyallahu anhuma Nafi' mawlahu ọgbà ọ̀rọ̀ wa ó umar ó máa ń wẹ̀ ní gbogbo ọjọ́ ọdún irú wẹ̀ janaba. Ibn Umar ó máa ń wẹ̀ gbogbo ọjọ́ ọdún irú wẹ̀ janaba ìyẹn ni pé ìwẹ̀ Eid bí ìwẹ̀ janaba náà ni nǹkan tó kàn yà wọ́n òun náà làníyàn. sọ ẹnìkan á sọ pé tá a bá wẹ̀ tá a kàn dá mi sára lásán kò pé ká márùn bẹ́ẹ̀ ni ṣùgbọ́n dín oorun kù torí ní tí máa ṣe sábà bí oorun oògùn náà ni tá a bá sì ti dá mi sára tá a fọwọ́ gbóra oògùn ó dínkù lára tó bá tún wá fẹ́ wẹ̀ kẹ̀kẹ́ tó fẹ́ wẹ̀ gbogbo ẹ̀ kò sí ní tó burú pé kó tún wẹ̀ lọ́jọ́ ọdún yìí à ń ṣe pé kí wọ́n ọkùnrin kó o fi lọ́fíńdà sára yàtọ̀ sáwọn obìnrin o tómìnira ọba jáde ńlẹ̀ rẹ̀ kò gbọ́dọ̀ fi lọ́fíńdà sára inú ilé rẹ̀ nìkan ni ó ti fi lọ́fíńdà sára ẹnìkan á ní ẹ ẹ ń ti ń ṣe yàtọ̀ jù láàrin ọkùnrin àti omi àwa kọ́ òfin Ọlọ́run ni agbára tiwa náà lọ bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam sọ pé tẹ́ ẹ bá jáde ẹ̀yin obìnrin a gbọ́dọ̀ kọ̀ fún yín láti lọ sí mọ́ṣáláṣí ṣùgbọ́n tẹ́ ẹ bá jáde ẹ jáde láì fi lọ́fíńdà sára bẹ́ẹ̀ la Nabi sọ wal yakhrujna tafilat torí ẹ̀ ní fi lọ́fíńdà sára lọ sí Eid wọ́n ní kẹ́ fi lọ́fíńdà sára nu léyìn gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin nu lé kọ́ máa kíkankíkan fóorùn lọ́fíńdà ńtọ́ ń bá ṣe é fi fún rú ṣe lẹ́yìn sẹ́ rí sẹ́nu ẹ̀ rí sẹ́ tẹ́ẹ̀bà jáde wọn ò ní kẹ́ ẹ lo lọ́fíńdà nínú lẹ́yìn ẹ máa lo lọ́fíńdà tọ́ kẹ́ ẹ wá wọ sọ́tọ́ dá tẹ́ máa lọ sí ìd ẹ̀yin ọkùnrin nìyẹn o ẹ̀yin obìnrin tẹ́ bá wọ sọ́tọ́ dá ẹ wá gbé jìlbáàbù yẹn gbélé bófin ọlọ́run ṣe sọnù yẹsẹ torí pa nsọdún gbogbo ti sàlẹ̀ apàtì àwọn agagele ganga àwọn atún wégele ńláwàní ìbòrí nù fa wọn wégele ńláwàní <laughs> eléyìí nǹkan ni sẹ̀rí àníkẹ́ẹ̀sì tẹ́lá ti wọ́ sọyìn tọ́ da ẹ wàá gbé jìlù báàbù lé torí pé Ọlọ́run ní kẹ́ gbọ́ sọyìn pamọ́ àfi fáwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sátìrì torí pé ìyàwó ọkọ yín lẹ́yìn o ẹ̀ yìí ṣe ìyàwó gbogbo ayé o ìyàwó ọkọ yín ni yín o ẹ̀ yìí ṣe ìyàwó gbogbo ayé ìdínú tẹ́sí Islam fi sọ pé ẹ gbọ́ sọyìn pamọ́ àfi fáwọn ẹni tó lọ́n sí lẹ́tọ̀ọ́ pé wọ́n lè rí àwọn àní ti torí pàǹsọdún káwá jẹ́ pé gbogbo tìsàlẹ̀ àpàtì tá a yọ àwa náà la sì gàyà síwájú àwọn èèyàn ọlọ́ni wala tabarrajna tabarruj al-jahiliyyatil ula ẹ má máa jáde kẹ́ ẹ máa yọ níyọ táwọn obìnrin máa yọ ní ní ayé ojú dúdú alákọ̀ọ́kọ́ ká sọ̀rọ̀ fúnnakúnna kì í ṣe pé torí pọ́dún dé ọwọ́ adá ṣòkòtò ọmọ fẹnu ẹ̀ sọlẹ̀ gbogbo ṣòkòtò rẹ̀ ọmọ wọlẹ̀ gbogbo agbádá rẹ̀ ọmọ wọlẹ̀ ẹ̀wọ̀n ni àbábá ẹ̀ka agbádá yín sókè rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ́nu ọdún là ń ṣe kò sí nǹkan kan ẹ́ ọdún là ń ṣe kò sí nǹkan kan wọn aṣọ kó gbẹ kó tọ̀ kó gbogbo ẹ̀ wá lé sọ́dà bẹ́ẹ̀ bákan náà àwọ̀dọ̀ ti torí páńsọdún káwọn lọ sárùn gbọn wa ipe ń bẹ nu páńsọ̀sọ kò sínú ọ̀sọ̀ ìtakùtọ̀ lọ́ọ̀ni ọ̀sọ́ òní kò sínú gbọ̀n rẹ lẹ̀ eléyìí wọn bẹ nínú òfin Ọlọ́run eléyìí tọ́lọ́run fi rán anabi Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam àmọ́ àwọn obìnrin wa à ń fẹ́ kí gbogbo wọn náà jáde tó sì dórí obìnrin tó ṣe é pé ọmọge ni kò tí ì lọ́kọ ojú tí ẹ máa tì láti jáde wọn náà jáde jáde kọ lọ sí ẹ̀yìn bákan náà obìnrin tí ń tẹ́ ń ṣe nǹkan oṣù ó náà jáde àmọ́ nàbí sallallahu alaihi wasallam sọ yìí pé àwọn obìnrin tí ń ṣe nǹkan oṣù yẹn àwọn ó jìnnà síbi tá a ti fẹ́ ṣe sọ̀láàtì àwọn ọ̀nà ọlọ torí kọ́ lọ́wọ́ bó lè bá forí ọjọ́ yẹn sàwọn náà gbogbo àdúrà tẹ̀ máa ń ṣe káwọn náà lè bá nípìn bẹ́ẹ̀ torí ẹ̀wọ́ tó ń tanra rẹ jẹ onínànànà omi ìfẹ́ kíyàwó mi ó jáde bíi tíjọ́ ọdún kọ́ yọ jáde nítorí má nàbí sallallahu alaihi wasallam tó sọ pé ẹni tí ń sìn kó oṣù gan kọ́ jáde wọ́n jáde ẹnìkan á sọ pé náà tó máa ń ṣe ni pé táwọn bá lọ sí eid tó ń bá dé wọ́n wá ṣe lè máàmù fún ìyàwó òun rú sọ láti yẹn pé kíni kí ni a fẹ́ fi lè máàmù tiẹ̀ sí àní kọ́ jáde ilé ìjẹba àwọn à ń fẹ́ wípé kọjá wípé ọ̀nà tá a gbà lọ kọ́ má jẹ́ pé bẹ́ẹ̀ lágbàbọ̀ tó bá sì ṣe é ṣe kárìn lọ sí eid ni àmọ́ tí ó kò burú kagun mọ́tò kagun machine ká gbìyànjú láti ṣe sọláàt pẹ̀lú àwọn mùsùlùmí ẹlòmíì jókòó kalẹ̀ retí kẹ́yìn ó dé ni kò lọ sí eid kí wọ́n á ní wọ́n ń pè lọ́dún nínú Islam tó o bá lọ sí eid ọdún ò nítumọ̀ fẹ́ni tí o bá ti lọ sí eid ní ti Islam ti wá o sẹ́mi pé nìsín wọ́n ń kéde nu rédíò wípé àwọn fẹ́ kó àwọn ní Islamic waka àwọn kó wọn wọ̀lú kan wọ́n pàdé ní stadium ẹni tí ó bá dáǹkárà ò ní wọlé o sọdún wánu nínú islam àbí ìrẹgbẹ àbí ìrẹgbẹ àbí ìranù rádaràda kàtàkàtà jágbajàgba ráhùnráhùn sọdún wánu ó tún lọ sórí kú ẹsẹ̀ wálé gbogbo pàǹtí rẹ̀ àti dọ̀tí rẹ̀ wàá rú wọlé àwọn ọlọ́mọ ṣètò abẹ́ eid ní kí gbogbo wọn lọ ìwọ sáǹsà tẹ̀ lọ sí eid mú dópin mú wá sópin lọ́dún yìí tẹ́gbẹ́ awọ tún awọ sí àní rí mùsùlùmí ńmọ̀lẹ́ wà gbogbo aka lọ sí rìd ẹ̀kú ìyàwó ẹ̀kọ́ ọmọ jáde ẹ̀ lọ sí rìd lẹ́yìn rẹ̀ tọ́ gbogbo nǹkan tó kù náà fi là ní ẹni tó bá ti sí rìd ọjọ́ tó lọ́ọ́ máa ń pín orí fáwọn ẹrú rẹ̀ ọlọ́mọdé agbẹ́yìn bẹ́ẹ̀ sọ àmọ́ bíi lọ jó dísíkò ní stadium ẹ̀ẹ́dì pé náà jó dísíkò táwọn ò mutí torí pé kíjó lè bá àtúnṣe ṣe wọ́n lè mutí náà tọ́wọ́ wá sọ́ra wọn ń gò lórí kò ní yààyàn lẹ́nu àmì ẹ̀mọ́ ẹnìkan wá tọ́ pé ìdì lọ́lọ́ wọn ti sọ ń gò lórí pé kìnnì ìgògùn ò ti ẹ̀rọ náà dé ìd oríire ni máa lọ sí ìd ẹ̀rọ àwọn mùsùlùmí tí wọ́n gbé tẹ̀ tí wọ́n fẹ́ fi ṣe sọ̀láàtì lọ́wọ́ àmọ́ tí wọ́n bá ń lọ disco ẹ̀rì tí ẹ̀kan mú ìgò kan lọ́ba ẹ̀ tọ́ bá tó kọ́ kọlù mi so ẹnìkan sì pé tí wọ́n ta bá gba ilé ìtàn la máa jó so bẹ́ẹ̀ kọ́ ni ìd ibi oríire nìyẹn ọlọ́mọdé àwọn ọmọ gbẹ̀yìn ibi oríire ibi orí ibú ìní get together ẹ wá tàdíreke pẹ́ ń sọdún ọlọ́mọdé àwọn sí ń bẹ̀. ó tún wá kó ó tún lọ dáwó nù ìgbé torí pé ẹ fẹ́ jó náà bá sì jó tán ẹ̀mọ̀ kéésì náà ni ó tún kàn wọlé iyadu billah wọn á ní kíní kan orin islam islam ò mórin kankan alukurani ló mú àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. à ń fẹ́ kó o jókòó kó gbọ́ kútúbà mọ́sálọ bákan náà à ń fẹ́ ká kíra wa ìpè taqabbalallahu minna wa minkum ọlọ́run gbà lọ́wọ́ ayọ́ gbà lọ́dọ̀ tì í náà gẹ́gẹ́ báwọn sàbẹ̀ ṣe máa ṣe kò sí ní tó burú bẹ́ẹ̀ tí wọ́n bá sọ fún ìwọ náà sọ bẹ́ẹ̀. à ń sì ń fẹ́ pé lọ́jọ́ ọdún tó bá ṣe é ṣe kéèyàn má dá jẹun ká má ṣe kóńkó jábẹ́lẹ̀ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah wọ́n ní bẹ́ẹ̀ sunna táwọn èèyàn ti pa tì tó sì yẹ ká tají ká máa péjọ jẹun pàápàá jùlọ lọ́jọ́ ọdún wọ́n bẹ́ẹ̀ sunna Ànábì Muhammad sallallahu alayhi wa sallam kódà kó sàwọn ọmọ wa ń lé ẹbú oúnjẹ fún wọn láyè kan náà nù tírè kan náà ọyá ẹ lọ jẹun ní wọn mọ fẹ́ gba tèmi lọ́tọ̀ ni kò sí ọ̀tọ̀ lónìí sòkè ẹsẹ báwọn ọmọbẹ nù kẹtí máa mú kálùbáríkọ wọnú oúnjẹ táwọn èèyàn ń jẹ bákan náà tá a bá rí àwọn olówó wa ọlọ́run bùkún yín ẹ̀yin náà ṣe dáadáa torí pé ǹfẹ́ kọ́lọ́run bó tún ṣàlékún dáadáa fún yín àwọn èèyàn púpọ̀ wà tó ṣe pé bànújẹ́ ń fi sọdún. So àwọn náà sì fẹ́ sì ìbànújẹ́ sọdún ṣùgbọ́n wọn ò ní ọlọ́run sì bùkán ìyẹn lówó wàláhì ń gbà mí ó lè má ju tí wọ́n ná ìyànjú kéèyàn ọ̀rọ̀ àpò ráìsì méjì lọ àpò ráìsì méjì kẹ́ẹ̀sì mú ẹran pẹ́ ẹran odidi kan kẹ́ẹ̀ pa sí kẹ́ẹ̀sì oúnjẹ kẹ́ẹ̀ pe àwọn èèyàn pé oúnjẹ wà ẹ wá jẹun àárọ̀ àbí ẹ wá jẹun ọ̀sán àbí ẹ wá jẹun alẹ́ ń ọdún kẹ́ẹ̀sì bẹ́ẹ̀ kẹ́ẹ̀sì wojú rẹ ọlọ́run ọba wa. èèyàn ọmọ ibi tí ó ti bá aládàá rẹ̀ pàdé lọ́la gbẹ̀ndàlù kìyàmù ẹ mú ìdùnnú wọnú ọkàn àwọn èèyàn lọ́jọ́ tí wọ́n bá fìbànújẹ́ sọdún ẹlòmíì ọlọ́run ràn lọ́wọ́ ọlọ́mbùkún débi pé ó lè dá sọdún fèèyàn ogún ó lè dá sọdún fèèyàn ogún ká gbìyànjú láti rí i pé bóyá sọ ọ̀pá mẹ́rin mẹ́rin ọsọ ọ̀pá mẹ́rin mẹ́rin ẹ wá gbàsọ ẹ wá gbàsọ ẹ wá gbàsọ ẹni tó bá fẹ́ kó gbà ẹni tó bá fẹ́ kó má gbà ẹ̀yin ò ní ládàá lọ́dọ̀ Ọlọ́run ẹ mú dùnú wọnú ọkàn wọn nù ẹ mú dùnú wọlé ọ̀pọ̀lọpọ̀ nù lọ́jọ́ ọdún eléyìí ń bẹ nù yẹ ká ṣe a sì rí láwọn àwùjọ míì ná Nàìjíríà yìí tó sì pé àwọn mùsùlùmí ní ọjọ́ ọdún yàtọ̀ léyà wọ́n tún so màálù mọ́lẹ̀ màálù tí wọ́n so mọ́lẹ̀ yẹn wọ́n pa tó bá dọjọ́ ọdún yẹn wọ́n wá máa gbogbo àwọn èèyàn torí kí ìdùnnú bá wọnú àwọn èèyàn so gbogbo eléyà jẹ́ káwa náà ṣe ń dáadáa à ń fẹ́ káwọn èèyàn gbẹ̀sìn Islam láwùjọ wa mùsùlùmí ò tó nǹkan kan ẹ sì mọ̀ pé dáadáa tẹ́ bá ṣe sí ni ó sì gba Islam ẹ̀yin náà ẹjọ́ kan nínú ẹni tí ó jẹ́ sábàbí dáadáa ẹjọ́ kan nínú ẹni tí ó jẹ́ sábàbí táwọn èèyàn fi gba Islam kọ́lọ́mọ bá kó ṣe wá ní kọ́kọ́rọ́ oríire kó ṣe wá ní kọ́kọ́rọ́ dáadáa kọ́mọ ṣe wá ní kọ́kọ́rọ́ àìdáa ká ṣọ́ra fẹ́rẹ́kẹ́rẹ́ ká ṣọ́ra fún wàkíwà ká ṣọ́ra fún wòkúwò ká ṣọ́ra fún rìnkùnrìn ká ṣọ́ra fún ìṣekúṣe torí pé ọdún tá à ń ṣe bó ti ṣe jẹ́ ọjọ́ dùnú tọ́lọ́n sì ṣe lófin fún wa pé ká dunnú ọlọ́run ọgbà ká tara rẹ̀ ká wá máa ṣe ọlọ́run ọba kó fi àlùbáríkà sọdún náà fún wa ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́ láti pé kọ́dún náà bá wa láyé kó bá wa láyé kó bá wa láyé tó dáa ohun tá a fi sọdún náà ní dáadáa ọlọ́run má fi wọ́n wa àlékún dáadáa ọlọ́run ọba kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa iṣẹ́ ń ṣe kálukú ọlọ́nkọ́ bá falùbáríkà sí dáadáa oníkálukú ọlọ́nkọ́ má bàjẹ́ ibi tó kù fún oníkálukú tá à ń rawọ́ ra sẹ̀bẹ̀ sí lọ́dọ̀ ọlọ́n ọlọ́run bá kọ́ gbàdúrà wa ọlọ́run bá kọ́ ràn wá lọ́wọ́ káwá rántí pé nbẹ́ nu tọ́lọ́run bá máa ṣe gbàdúrà àwọn ẹrú rẹ̀ tó sì máa ràn wá lọ́wọ́ pé kí wọ́n máa sàṣàlátù fọ́gà wa aṣíwájú ẹ̀dá anabi wa sallallahu alayhi wa alihi wa sallam fallahumma salli ala muhammadin wa ala ali kama sallaita ala ibrahim wa ala ibrahim. إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكثرة والملحدين اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين ربنا حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وكي يقبع قولوا نقبع تمان خطبة أبي أيو وكي يقبع قولوا نقبع تمان خطبة نقبع تمان خطبة يعني كنت مبارا صرما بين إسلام وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله